الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الحديث، هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته لا تفهم الله سبحانه وتعالى الله tí ó yọ̀nda tí ó tó tún ní kí a máa pàdé ní àlàyé ìjòkó àlámọ̀rí ẹ̀sìn ilé tí a ń kásra létí láti inú tíra al-Umdatu fil Ahkam ilé tí afáwà àgbà al-Imam Abdul Ghani al-Maqdisi al tí wọ́n kójọ láti inú tíra afá Bukhari àti Muslim sọ́lọ́mọ̀bà alíkọlá kójọ kó bá fi sínú mizanu hasanati gbogbo àti àwa náà kó mọ́ sí dùn àwa náà ní ládàá kíkà kó mọ́ dùn wá ní ládàá gbígbọ́ birahmati yarhamar rahimin a wà ní abẹ́ àlámọ̀rí ọ̀rọ̀ hajj òun náà ni agbọ́nrin tí a wọ̀ ní ìjòkó tó kọjá bismillahi ta'ala a mọ̀ tẹ̀síwájú níbi tí a gbé dúró بازي انصرو حديثي عفاوى عبد الله اما عباس قلن كيوبا ينسوا عتي بابات اما وني نبوى محمد صلى الله عليه وآله وسلم وقت لعال المدينة ذا الحليفة والأهل الشام الجحفة والآل النجد قرن المنازل والآل اليمن يلملم وقال هن لهن ولمن أتى عليهن من غير آلهن ممن أراد الحج أو العمرة ومن كان دون ذلك فمن حيث أنشأ حتى أهل مكة من مكة بلا ابن عباس يقول رضا النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم أقب بو ذو الحليفة فما وراء مدينة فما فيه حج أما فيه عمره níbi tí wọ́n ti gbé ihram bákan náà alu najd anábì pé bubu kọ́rùn manazil ó ṣe ní àlàkalẹ̀ fún wọn pé ibí ni àlàábi tí ẹ gbọ́dọ̀ kọjá àfi kẹ́ gbé ihram àwọn ará Yemen anábì sọ́lásọ́lá anábì pààlà àyè kan tí a ń pè ní yalamlam ó pààlà rẹ̀ fún wọn wakọ́ọ̀lù anábì sọ́lá sọ́lá sọ wípé àwọn ìta adákọ̀ yóò húnnàláhùn yóò mọ̀ wà fún àwọn tí wọ́n jẹ́ ará ìlú yẹn wàlímọ́nàtà àlehínà gẹ́rì àlehínà àti àwọn tí wọ́n bá gba ibẹ̀ wọ mọ́kà wọ́n yìí sára abẹ̀ ṣùgbọ́n ibẹ̀ ni wọ́n gbà wọlé sí ìlú mọ́kà àwọn àyè wọ̀nyí ni wọ́n ti gbé ihram yálà ẹni ẹ fẹ́ ṣe hajj ni awílẹ̀ umrah àbúfẹ́ ṣe umrah àmọ́ ń kánà dùnà dàlì ẹni tó bá jẹ wípé ààyè rẹ̀ ti kọjá ní court lápèjúwe nísìn èyí jára mọ́kà kò ní lẹ́sẹ̀ padà lọ sí mọ́kà mọ́ kò ní lẹ́sẹ̀ padà lọ sí zulu lẹ́yìnfà mọ́ o láti lọ gbé ìhìrọ́m torí pé kìí ṣe ara mọ̀dínà kò sì gba mọ̀dínà wọlé mọ́kà ló wà ìsìláàmù wa ní sọ wípé kókó nìraba ara rẹ̀ pé kó tó padà lọ sílùú Mọ̀dínà torí pé fẹ́ gbé ìhìrọ̀m eléyìí yàtọ̀ sí pé bóyá ó ní hájà kan ní Mọ̀dínà tó bá ní hájà ní Mọ̀dínà tó lọ sí Mọ̀dínà láti Mọ́kà tó wá dà níyàn pé à tó ń bá ń bọ̀ òun ò pé òun fẹ́ wọlé mu'tamiran lẹ́ni tó ń ṣe umrah eléyìí hàlù ẹ̀ yàtọ̀ eléyìí kọ̀ndíṣàn tẹ̀ yàtọ̀ sí àlùmọ́ka ẹni tó ń gbé ní mọ́kà tó dà níyàn fóun fẹ́ ṣe umrọ́ láti mọ́kà ṣùgbọ́n ní ìta ń sọ̀rọ̀ rẹ̀ ní ìsìn ó ṣèrìn àjò lọ sílùú mọ̀dínà ó wá ní àníyàn pé tóun bá fẹ́ wọlé padà sí mọ́kà o òun ó wọlé lẹ́ni tí ó ń ṣe umrọ́ kó má sọ wípé torí pé à ṣe bára mi tí bá délé màá ṣe mi rárá kó gbé yẹn ibẹ̀ náà ni kó ti gbé hiram ṣẹ̀rẹ́ islam ò ní lẹ́sẹ̀ láìwọ̀ bọ́ lọ́rùn pé láì sí pé ó ní hájà ní mọ̀dínà kó wá gbéra láti mọ́kà kó lọ sílù léfà kó ló fẹ́ lọ gbé hiram níbẹ̀ anabi alaihi wa sallam anabi jẹ́ kí ó yé wa àwọn tàókìtì wọ̀nyí eléyìí tí a ti ṣe lálàyé ní ìjókòó tó kọjá abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala ọlọ́wọ̀n bá alikọ́lá kó fi sínú mizan hasanati wa a ti sàlàyé nípa almadina òun náà ni almadina tu annabawiya àwọn èèyàn máa ń sọ wípé almadina tu limunawwaro madina onímọ̀lẹ́ àwọn àfáà sọ fún wa wípé ká máa pè ní almadina tu annabawiya ipe ká mọ̀ pé ní Al-Madinatul Munawwara àìpé ní Al-Madinatul Munawwara yìí kò túmọ̀ sí wípé ìlú yẹn wà Munawwara aslan yaani albilad Munawwara ìlú onímọ̀lẹ̀ ni tí mọ̀lẹ̀ ń tàn ń bẹ̀ tí mọ̀lẹ̀ bẹ̀ ò sì gbò kò sì yẹ ní tí ó mọ̀ bẹ hátà kìámìtà hátà ìgbà tí anábì sọ́lásọ́lá sọ fún ayé pé dajjal yóò wọ gbogbo ìlú tí ń bẹ láyé ilà mọ́kàtà wàlímọ́dínà mọ́kà àti mọ̀dínà dajjal ò ní wọbẹ̀ pàápàá bó tilẹ̀ kó mọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ sọ̀bẹ̀ ṣèlú tán bá sáwọbẹ̀ lásìkò náà ọlọ́run ọba àlekọlá yóò pa àwọn màláíkà tí wọ́n jẹ́ hurrasul balad àwọn tí wọ́n wà ní odi ìlú tí wọ́n ń sọ̀lú ọlọ́run ó pa á láṣẹ pé kí wọ́n ó ju gbogbo àwọn mọ̀nàfìkì tí wọ́n ń bẹ níbẹ̀ kán lẹ̀ wọ́n jáde síta kán lọ bá Dajjal ní Mọ́kà àti Mọ̀dínà so kò túbọ̀ sí pé táwọn afáwọn sọ pé ká mọ́ pé ní Mọ̀dínà tùlùmùnà wárọ̀ kò túmọ̀ sí pé ó ṣe náà fíyù anúr eléyìí tó wà mọ̀lùsúkọ̀ àwòmùlá fọ́kọ̀ pẹ̀lú ẹ̀ kò túmọ̀ sí rárá madina onímọ̀lẹ̀ ni ìmọ̀lẹ̀ ni madina dùkúlù anábì sọ́làsọ́là na wárọ̀hù ó fún ìlú yìí ó fún ní ìmọ̀lẹ̀ so pé àwọn àfáàfẹ́ kámọ̀ kí ní alimadina tó annabawi ya wọ́n dúró lórí wípé kọfúl asar kọfúl asar ó ní wípé ká dúró lórí asar pé kí ni àwọn sálàfù ń pè tahaki ẹwò muhakat ẹ wo ìtẹ̀lé ìtẹ̀lé ìṣesí àwọn sálàf nípa àwọn ẹni rẹ̀ ṣáájú pé kí ni wọ́n ń pè é wọ́n ní wọ́n ń pè ní alimadinatu nabawiya nàkẹ́fì bìdálìkà nàkẹ́fì bìdálìkà tó ẹ kí alimadinatu nabawiya ni wọ́n ń pè é àgbà tító pẹ̀lú ẹ̀ Sufyan bunu Uyayna ó ní ìnìsàtàtà aláàtò harika rásaka ilá àbí afárin fafal tí wọ́n bá pè ọ́ tó wẹ̀yìn táwọn bẹ̀rẹ̀ pé kí ló tó fi wẹ̀yìn ó wá ń sọ fún ẹ pé à ah, mi ò rí ẹ̀rí tó ẹgbẹ́ kí ìwẹ̀ ilé jẹ́ kí ìwẹ̀ yóò sáfà ṣe bẹ́ẹ̀ torí pé kọfúl asar kí a mọ́ gbé ẹsẹ̀ lé ibi tí àwọn sálàf tí wọ́n ti gbé ẹsẹ̀ kúrò ń bẹ̀ ká mọ́ gbé ẹsẹ̀ síbẹ̀ nínú àwọn mohammed nínú àwọn ìṣesí mọ́ndàlá eléyìí tó jẹ́ wípé téèyàn bá ń lo fọ́múlà yẹn a èyàn ní sọnù wọlọ́ọ̀hì èyàn ní sọnù èyàn ó sì mọ yẹ̀bá sí azeik ìṣìnà wọ́dọ́láàn àti ànù ọ̀rọ̀ ọdún lókùnlẹ̀ ifá tàà ń sọ yìí tàà wà lórí ẹ̀yìn ẹnìkan ti lọ bá Malik bin lọ́jọ́ kan ipé al-aharimu min huna ṣé mo lè gbé hiram níbí anábì gbé hiram ní dúlù lẹ́fà kásọ pé dúlù lẹ́fà mọ́sàlá ó wà ní mọ́sídìí bí ẹni ẹ dó sí ṣọ́ọ̀bù àlànsọ́ọ̀rù ní first gate wọ́n bí lọ mọ́lík pé ṣé mo lè gbé ìrọ́mù níbí tí ìmọ̀ mọ́lík sọ fún mọ́ mọ́lík ní inni àkáfà alékal fitna ha ọwọ́ sàgbákò ìtumọ̀ rẹ̀ ní yẹ́ o kí a ó fẹ́ ṣe àgbákò àgbákò báwo ànábì gbé ìrọ́mù ní zulu lẹ́bà èmi dẹ̀ à ní pọ́sgẹ̀sì bí mo fẹ́ gbé ìrọ́mù ṣé kìí ṣe kankan náà ni a ìmọ̀ mọ́lík ní inni àkáfà alékal fitna ó fẹ́ sórí ibú nìyẹn torí pé ọlọ́run bá sọ wípé wà mọ́ yùṣá kìkì rọ̀ṣúlà mi bá dì mọ́ tàbáyànà láwùmùl haq ẹ̀tẹ̀rẹ́ àyẹn wọ̀nyẹ tẹ́bí غير سبيل المؤمنين نولي ما تولى ونسليه جهنم وساءت مصيره gbogbo ẹnikẹ́ni tánàbí bá ti ṣe nǹkan tó bá ní òun ṣe bá mi ọ̀rọ̀ rẹ̀ ní lójútùú ẹ̀ǹkú lè rẹ̀ òsì kí ni o kò ní dáa ọlọ́run ní wàtákù fitna náà kì í sáyà yẹn ọ̀tọ̀láyà tí mo fẹ́ máa sùgbọ́n mi ìrántí wọ́n yáhádàrí lẹ̀dí náà bárakàlá àyà igangan ni wọ́n mọ̀ ní kíkà àjọ náà fún arákùnrin náà pé wọ́n yáhádàrí lẹ̀dí náà yukhalifuna an amri an yusibahum fitna aw yusibahum azabun alim aw tusibahum fitna aw yusibahum azabun alim gbogbo àwọn tí wọ́n ń gún ànábì sọ́làsọ́là lọ́wọ́ pé ẹ ṣe báyìí màá ṣe bá mi kán lọ páyọ̀ ọlọ́run ọba kí àgbákò mọ́ padà ṣẹlẹ̀ sí wọn àáyà yìí ni Imam Malik fún arákùnrin ọjọ́ náà ìní àkáfà àlékà fitna so kọfúl asar pé kí a mọ̀ tẹ̀lé ìṣe sí àwọn salaf o yóò gbé wa jìnnà sí azeid wàdọ́là yóò gbé wa jìnnà sí ìsinà àti anù lọ́pọ̀lọpọ̀ asham tí a bá sọ wípé sham ìlú tó pọ̀ ò ní sham ṣùgbọ́n méjọ́lì sham ó kó syria sínú ó kó palestine ó kó sínú ó kó jordan ó sínú bákan náà iraq ó kó sínú àti apá kan nínú ìlú turkey bó jẹ́ kí àwọn ará turkey wọ́n kàrà sọ wípé àwọn ò sí ní ọ̀dọ̀ àwọn lárúbáwá pé yúróòpù ni àwọn lẹ ara àwọn mọ́ o kò dẹ̀ sí nǹkan míì tó fà á ju eh, almana àti aulama in tó fà náà nìyẹn globalization in tó fà nìyẹn wọ́n fẹ́ ṣe ìdìmọ́ ara wọn mọ́ yúróòpù atal almi mọ̀ bóyá yúróòpù ti gbà wọn àbí yúróòpù ti gbà wọn o but wọ́n ń claim wípé àwọn ò fẹ́ àtàkì ara wọn mọ́ àwọn lárúbáwá nasalullah salamu tawala afiya bákanáà urdun ojọ́ yẹn lubnan ojọ́ yẹn àti palestine aljofa jofa bidomi aljim bidomi aljim وسكون الآه وسكون الآه قرية بينها وبين مكة خمس مراحب أو ست أو ست wọ́n ní ìletò kan ní Júfà tó yẹ pé láàrin àti Mọ́kà in tó ṣe dédé tí ò dí ní 178 km sí 187 km òun náà ni ó wà ń bẹ̀ wọ́n sì máa ń pè ní muhai'a òun náà ni wọ́n mọ́ pé ààyè yìí wọ́n ní limada sumiya aljofatu jofata kí ló tán fi sọ ìlú jofa kí ló tán fi sọ ní jofa wọ́n ní ní àwọn ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn òjò kan rọ̀ tí òjò yìí ó wá gba inú ìlú náà kọjá òjò yìí lágbára débi wípé gbogbo tí ń bẹ nínú ìlú náà ó ní òjò náà clear ó clear gbogbo tó ń bẹ nílùú yẹn lébi pé ó wá sọ gbogbo odidi ìlú yẹn ó sọ di valley ṣàmọ̀ valley valley kí ọgbọ́n ní Yorùbá valley ọgbọ́n kí òkè kó wá báyìí kókè kó tún wá báyìí àlàfo tí ń bẹ láàrin òkè méjì tó pàdé òun náà ń pè ní valley òní òní ọ̀gbun òjò yẹn wá pọ̀ débi wípé ó sì sọ gbogbo ìlú yẹn ó sọ di ọ̀gbun kójò wọ gbogbo ìlú lọ ó tún wá gbẹ́ ibẹ̀ ó gbẹ́ débi pé àgbàrá yẹn tún wá sọbẹ̀ di valley a whole city láwọn ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn ni o hátà àkọ́bùlà bí ẹ̀fà ti nàbí sọ̀lọ̀sọ̀lọ̀ ṣáájú kí ànábì sọ̀lọ̀sọ̀lọ̀ kó tó di òjíṣẹ́ sájúkọ́ tó gbá ànábì sọ́lá sọ́lá ǹdẹ̀ lójíṣẹ́ òun làwọn ìṣẹ̀lẹ̀ yìí tí ó ti ṣẹlẹ̀ so nítorí náà àwọn ààyè yìí là ń pè ní aljọ́fà wọ́n ní lè anna sáìlà torí pé àgbàrá ajihafa bí ha àgbàrá sọ ibẹ̀ di ibi tẹ́nìkan kan ò lè gbé mọ́ nípa wípé kò sí nǹkan ẹfẹ́ ìrẹ́tì sórí ilẹ̀ ẹbẹ̀ tó máa dúró torí pé gbogbo ìlú ó ti sọ di v ó sọ gbogbo ìlú ó sọ di v báyìí ó wá create passage sí àárín ìlú ó create passage so kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ pé ẹfẹ́ ìrẹ́tì building ó máa wó dànù ni kò lè dúró yóò wó dànù ni ẹ̀ lè ìrẹ́tì sí bí ẹ̀ lè ìrẹ́tì sí bí torí pé ó wulẹ̀ ti rí báyìí already then àárín rẹ̀ náà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá sọ pé ẹ fẹ́ ìrẹ́tì bídùn síbẹ̀ ìgbésí ayé ò ní rọrùn fún yín ṣé tá a fẹ́ rọra nǹkan lọ́jà àbẹ́fẹ́ travel ṣé ẹ̀ẹ́sẹ̀ mọ price ẹ̀ẹ́sẹ̀ mọ pọ́n òkè ni kí lẹ́ẹ̀fì pọ́n ṣé mọ́tò lẹ́ẹ̀fì pọ́n ni àbí ọkọ̀ ojú omi àbí kí ni kò ní rọgbọ torí pé ibẹ̀ ti wà mujhafa ó ti di Bali, òjò ti gba níbí ó gba níbí ó tún wá gbẹ́ kòtò sí ní àárín débi pé ẹ̀ẹ́lẹ́ ìrẹ́ẹ̀tì building kò dúró yóò wò dànù ni ẹ bá ti ń gbé blọọkì lẹ́bàá yìí yóò mọ̀ ṣubú sínú sínú ihò yẹn ni wọ́n ní ìdí nìyẹn tí wọ́n fi ń pè bẹ̀ ní aljọ́fà wàtúsámọ́ alimakọ́bì wọ́n tún máa ń pè ní sàárè torí pé ibẹ̀ ìgbà tí ọ̀wá òjò yẹn tí ó hàn wọ́n lè mọ̀ tán ó padà fọbẹ̀ di ibi táwọn èèyàn ò lè ṣe nǹkan kan bẹ̀ ṣẹ̀mọ̀ kí ibi táà lè ṣe nǹkan kan bẹ̀ àlè sojọ́sìn àlè tajà àlè rajà àlè ṣe nǹkan kan òun náà ní sàárè ìtẹ́ àlè ṣe nǹkan bẹ̀ ìtẹ́ wà fún àwọn tí wọ́n ṣe fún ìsà òkú wà fún àwọn tí wọ́n ń gbé bẹ̀ kò sí nǹkan kan tá a lè ṣe ń bẹ̀ inú ètò ìsẹ̀mí ayé wa kò sí nítorí náà súnmíya alimakọ́ọ̀bì nínú àwọn orúkọ tó máa ń pè wọ́n máa ń pè jọ́fà wọ́n máa ń pè ní alimakọ́ọ̀bì eléyìí ló fà á fi ẹ pé lónìí kò sẹ́nì kankan tó lè gbé ìrọ́ọ̀mù ń bẹ̀ mọ́ rọ́bìg ni àwọn èèyàn ti ń gbé ìrọ́ọ̀mù al-yawm kana an-nasu kana al-hujjaj wal-mu'tamirun yuhrimuna min rọ́bìg li'anna rọ́bìg aqrab min torí pé rọ́bìg ó súnmọ́ Jọ́fà so ìdí nìyí tó yẹ pé lónìí àwọn èèyàn ti kí ni o wọ́n ń gbé ihram ní arabic najd najdu òní kúlù makani murtafi tàbá sọ pé anajdu inú ìdílábọ́wá kúlù makani murtafi gbogbo ààyè tó bá ga onárúbá ń pè ní anajdu ó sì tún jẹ́ orúkọ fún àwọn ààyè mẹ́wàá kan ṣùgbọ́n nínú ẹ̀ èyí tó wà lókè òun là ń pè ní tuhama àti Yemen èyí tó wà nísàlẹ̀ òun náà ni ìlú Sham àti al-Iraq bákan náà qadnul manazil bifatil qaf wa sukunir ra'i wal manazil jamu manzil wa huwa mawdi'un tilqa'a ala yawmin wa layla wọ́n ní qadnul almanazil jamu manzil wọ́n wà mọ́dún tìlkọ́ amaka wọ́n ni òun náà bẹ ní ojú ọ̀nà maka tó ẹ pé ìrìn ọjọ́ kan àti òru kan òun ní bẹ láàrin àti maka wọ́n wà min akọrọ̀bìlì mawaki ilé ìhà gbogbo àwọn mìíkọ́ọ̀tì tí ànábì sọ́là sọ́là tánàbì pé àlá rẹ̀ fún wa yìí ibi tó súnmọ́ ìlú maka jù òun náà ni kọ́rùnù manazil kọ́rùnù almanazil òun náà níbi tó súnmọ́ a makaju, bákan yalamlam yalamlam òun aye ààyè kan tó fẹ́ wípé ó wà ní dèdè bí ọgbọ̀n mẹ́lì sí ìlú mọ́ka wọ́n ń pè ní àsàdìyà ní àsìkò táwà gbólóhùn húnnà láhùnnà àwọn gẹ̀rìbìlà ń tún gẹ̀rìbìlà hadith húnnà láhùnnà yàní áàzìhí alìmọ̀wàkítú lè áàlì áàzìhí albìláàdì alìmọ̀tíkúrọ̀ ìtumọ̀ húnnà làúnà ní pé àwọn mọ̀wàkítà adárúkọ yìí ó wà fún àwọn tí wọ́n ń gbé bẹ̀ ní gẹ́rì áàlìhì nà tí yàtọ̀ sí àwọn èèyàn míì tó pé wọ́n gbé bẹ̀ yóò mọ̀ tún sáǹfààní fún wọn mímọ́n àrọ́dàl hajj lóòn dí wọn bàbá tán ti dà ní ẹ̀pọ̀ àwọn tó fẹ́ ra bàtà ní mọ́kà kò nídìí kó gbára mi o ẹni tó fẹ́ lọ ṣe nìká ní mọ́kà tí ń gbé nílùú mọ̀dínà kò nídìí kó gbára mi o torí pé kò lọ ṣe umrọ́ àyàfi tó bá láníyàn wípé òun fẹ́ ṣe nǹkan míì tábà àbó fẹ́ ṣe nǹkan míì ó múra ló fẹ́ ṣe wá fẹ́ ṣe nǹkan míì tábà ní yóò ṣe nǹkan mí ìtẹ̀lé umra yẹn kó gbé ara mi so eléyìí nínú àwọn nǹkan tí ó gbúdọ̀ clear sí wa ni dúnà dalik ìtumọ̀ dúnà dalik ni pé akrob nàlmọ̀wá kìtì mọ̀kúrò ìlà mọ́kà ẹni yẹn wulẹ̀ ti súnmọ́ mọ́kà ó ti fi mikọ́t ó ti fi sí ẹ̀yìn ó ti fi sẹ́yìn lọ ìtumọ̀ famin haifu anshaa فميقاته من مكان ابتدائه السفر أو النية للحج أو العمرة ìtumọ̀ rẹ̀ ni pé ibi tó wà yẹn ibẹ̀ náà ni yóò ti fi ni yóò ti gbé ihram tàbí kó dà níyàn iṣẹ́ hajj tàbí umrọ hata ahlu Makkah ní Makkah àwọn tí wọ́n bá jẹ́ ará Makkah ìlú Makkah òun náà ni wọ́n ti gbé al-ihram li mazidil fa'ida fún àǹfààní ní nǹkan bí 16 years ago ní 2010 precisely kí n sọ́rọ̀ ẹ̀ ọlọ́run bá kádàrá kí n ṣe àlàyé nípa ọ̀rọ̀ hajj àti umra ìjọba Saudi ni wọ́n ṣe iṣẹ́ yìí wọ́n ṣe sínú fídíò cd inú cd gbáyẹn cd síwà wọ́n ṣe sínú cd ó jẹ́ home video iṣẹ́ yìí kò ju wákàtí kan lọ inú ètò ọlọ́run ọlọ́run bá fún mi ní ìkápá ni bí aunihi subhanahu wa ta'ala láti ṣe ẹ̀dá iṣẹ́ yìí láti èdè lárúbáwá sí èdè yorùbá nílé tí ó sì ná mi ní bí ọdún kan sọdún méjì gbáko àti tútú àti ìwọ stúdíò àti audio ipin àti fídíò lẹ́yìn gbogbo ẹ̀ ó tètè mi ní almost two years iṣẹ́ yìí ọlọ́run ọba àlégọ́lá fi àlùbáríkà sí púpọ̀ mo bẹ̀ lọ́run ọba subhanahu wa ta'ala kó gbà á níjọsìn kó sì fi sínú mizan hasanati mi ọ̀pọ̀lọpọ̀ náà láti láǹfààní láti wo iṣẹ́ yìí pàápàá jùlọ àwọn tí mo kọ́ ní mustawa fani àti mustawa fali tán ti wà ní mustawa rọ́bì ẹlòmíì náà ti jáde nù yín tí wọ́n sí ní kí wọ́n mọ́ tọ́lọ́sì ní kí n kọ́ wọn nígbà tí à ń kọ́ wọn ní iṣẹ́ fíkíwù ìsìlámì kò dẹ̀ sígbà tá a bá fẹ́ ka mọ́dà yìí tá a fẹ́ ka mòdú yìí tí a kì í ṣe àfihàn fídíò yẹn ọlọ́ọ̀bà àlékọ́lá ní kó sáǹfààní tó pọ̀ ó mọ níwọ̀n ẹjọ́ rẹ̀ ò sì pọ̀ kò sì dàwálágbò dáná níbi pé à ó tiẹ̀ sí wá complex àti ẹ̀wà mílẹ̀ tá a ṣe mọ́ rárá gbogbo nǹkan tí a ṣàlàyé nínú fídíò yẹn lúbùlmọ̀dò àwọn clicky things àwọn nǹkan sókí pàtó pàtó tí alálàájíjẹ́ kí ni o tí wọ́n nídìí ìgbà tí ìrònú wá nípa pé kí n ṣe ìgbìyànjú lórí iṣẹ́ yìí nígbà tí mo ṣe tán tó di odidi wípé ó ti di àgbéléwò nínú àwọn effort tí mo ṣe mo lọ sí Lagos State láti lọ present ẹ̀ sí Lagos State Muslim Welfare Board wípé cd èmi ni mo ṣe ẹ̀dá rẹ̀ sí yorùbá ṣùgbọ́n tẹ́ ẹ bá láǹfààní àti lè sponsor rẹ̀ tẹ́ ẹ fún àwọn pilgrims ní free of charge kí gọ́ọ̀mẹ̀ntì sponsor ẹ̀ kankan fún èmi ní owó kékeré tó jẹ́ owó ìdákọ̀ mu so lẹ́yìn náà kí àwọn alálàájì kẹ́ fún wọn kan kẹ́ fún wọn lọ́fẹ̀ẹ́ gbogbo effort ni mo ṣe lọ sékòó lọ bọ̀ dààmú seriously ṣùgbọ́n ọlọ́run ọba àlékọ́lá ó kádàrà pé wọn ní gba iṣẹ́ náà ní Lagos State wọ́n ní bẹ́ẹ̀ tí ń bá dá ní àátún ogun ni mi ò dúró ń bẹ̀ mo tún lọ sí àwọn ìpínlẹ̀ míì mo lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà wọ́n gbà ó ti yé pẹ̀lú àwọn reason sọ pé kò is not a tangible reason láti reject ẹ̀ ní tí wọ́n sọ fún mi ní ọ̀sẹ̀ ìsìngbà náà ni pé àwọn ní àwọn mọ̀ṣáyé tí wọ́n máa ń coordinate àwọn èèyàn lọ sí hajj tẹ́ pé gbogbo àwọn nǹkan tí mo ṣàlàyé náà ni wọ́n ṣàlàyé fún wọn step by step ṣùgbọ́n ẹni tó bá dé hajj yóò padà rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tíjọba máa ń rán láti ilé tí wọ́n ń làábọ̀ lọ́rùn pé ẹ lọ ṣe ìrìṣáàdù àwọn alálàájì ni o tẹ́ bá dé mọ́ka o. wàláì ọ̀pọ̀lọpọ̀ wọn ìṣe kankan ọ̀pọ̀lọpọ̀ wọn kìí ṣe wọn ìṣe anything ìgbà tí mo kúrò ń bẹ̀ mo lọ sógun state lábẹ́kúta mo mú ìkẹyìn tó jẹ́ chairman gbogbo state tí mo sọ ni mo mú ìtàwọn tó jẹ́ state chairman tí mi bá rí state chairman bí Lagos state ní ìsìn ò rí state chairman bọ̀ mo rí ẹni tó jẹ́ ṣe gọ́vnọ̀ Fáṣọlá Fáṣọlá náà ló wà mẹ́gbà ẹ̀ gọ́dọ̀ lórí ọ̀rọ̀ hajj mo rí ẹni yẹn i meet one on one mo dẹ̀ present ẹ̀ sí òun náà dẹ̀ gbìyànjú ṣùgbọ́n inú ètò ọlọ́run kí níyẹ̀ ò sí ní kápá rẹ̀ láti gífù ọ̀dà wípé a ah, ẹ jẹ́ ká lò fún àpèjì ṣùgbọ́n bá tí mo dé kwara Lagos state tí mo dé Ògùn state àwọn ní à ah, pé nọ́ọ̀sì ṣe nǹkan sọ fún mi ní Ọ̀yọ́ náà sọ fún mi Lagos state ẹni ẹni pé à ah, pé ohun tó ń jẹ́ chairman ànúbọ̀dù gan pé gbogbo ẹ̀kọ́ òun láyé third degree second degree PhD Saudi lòun tó sọ pé àwọn òun fìlì pé àwọn ò nídẹ̀ ẹni tó ń sọ pé àwọn ò nídẹ̀ àwọn stéètì wọn Ogun State àtà dead ní ìmọ̀ ìsìn yìí o àtà 2007 nínú àwọn tó sì mọ́ ṣe àsàlátù Sunday bídíà ní Mọ́kà ni wọ́n wà tí wọ́n ṣe àsàlátù àsàlátù nafas wọ́n tún gbèrè Mọ́kà wọ́n tún ṣe Mọ́kà ní Sunday gbogbo Sunday tó bá lù lọ́hùn wọ́n tún ṣe àsàlátù wọ́n jókòó hádàdí tẹ́ ẹ̀sìn nìyẹn ẹ̀sìn lélẹ́yìn lọ́sọ̀lọ́ sọ́láwọn aláàfíà àwọn tí wọ́n fi joyè àwòdì tí wọ́n lè gbájẹ́ àwọn ni wọ́n pọ̀jù láwọn bọ́ọ̀sì yẹn àwọn ni wọ́n pọ̀jù ṣáàmánú bọ́ọ̀dù kan forúkọ bù láṣìírí òun ló pa òyìnbá sí mọ́kà ó fẹ́ ṣàlùwàlá ó tẹ̀lára tán ó fẹ́ fọ ẹsẹ̀ lẹ́nu tap ní mọ́kà wọ́n lọ́ọ̀ì ó sì bìrọ̀bì kàbà ẹsẹ̀ méjèèjì ló kó síbẹ̀ lẹ́ẹ̀kan náà ẹni tó ní kó lọ ṣàlàyé kó kó àwọn èèyàn lọ tẹ́ bá dé mọ́kà ẹ rí ẹ̀sìn àìmọ̀kan àwọn èèyàn ẹ sì mọ̀ ẹ fẹ́ lè mọ̀ sunkún fún pé ah owó ipò ọ̀dúkẹ́ jóná lọ so àwọn nǹkan wọ̀nyí ó ní mo rò tí mo fò pé kí n ṣàwọn gbìyànjú yìí gbà tí mo kó lógun state mo lọ sí Kwara pẹ̀lú ògo Ọlọ́run bá sọ́nà àtàlá ní Kwara state wọ́n gbà á kọ́lọ̀n kó bá san gbogbo àwọn tí wọ́n jẹ́ sábà láti ríṣẹ́ náà fi lọ́lẹ̀ ní ìpínlẹ̀ Kwara kọ́lọ̀n kó bá san lẹ́sùn lórí ìgbà tí oyinla kúrò níbẹ̀ tó change government after three years mo tún padà lọ sí Ọ̀ṣun state again láti lọ bá torí pé oyin ti kúrò ńbẹ̀ Arẹ́gbẹ́ ti débẹ̀ ìgbà tí mo á débẹ̀ mo tún á ní the same security tí mo bá nígbà oyin òun náà mo tún bá ah ẹ̀yìn náà tó ní àkóléṣẹ́ṣe ó ní àfá ìmọ́ lọ ẹjókòó ó ní ohun tó ń sọ̀rọ̀ yìí pé civil servant lòun òun ṣe politician so as a secretary to the board pé òṣìṣẹ́ ìjọba lòun òun kì í position yìí kì í ṣe position political post pé government ti change pé kí n má jà sọ̀rọ̀ ìtinú pé kí n gbé wá kí n tún jẹ́ kí òun tún retry inú nǹkan tí wọ́n fi gbà nígbà yẹn ó ní pé nínú kẹsẹ̀tì yẹn mo sọ wípé tó bá dijọ́ kẹjọ oṣù zùlùsíjà gbogbo àwọn aláàjì pátápátá wọ́n lọ sí mùná láti lọ sunbẹ̀ ní alẹ́ ọjọ́ kẹjọ àwọn tó wá jẹ́ bọ́ọ̀dù nígbà ayé oyinlọ́lá alimọ̀ sọ́ọ̀nì ìsàlimọ̀ dákọ̀ torí pé wọ́n sí bẹ̀ mọ́ àwọn tó jẹ́ bọ́ọ̀dù mẹ́fà gbọ́ ìlọ́lá sọ́ọ̀nì pé wọ́n kọ́ àrẹ́lá jì lọ àwọn wá wo fídíò yẹn nígbà tán wo wọ́n wá wò pé ah Eh, àáfàá yìí ó ti bọ̀rọ̀ jẹ́ lọ́nà mo fi bọ̀rọ̀ jẹ́ wọ́n ní mo sọ wípé lọ́jọ́ kẹjọ oṣù zùlùhídà gbogbo alálàájì gbọ́dọ̀ lọ sí mùnà ẹ mo ní sí èkìtì bó ṣe nínú súnà nìyẹn wọ́n ní bó ṣe rí nínú súnà nìyẹn bọ̀ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí lọ́sùn ábẹ̀rẹ̀ kẹjọ bó ló ṣe rí lọ́sùn o wọ́n ní nítorí wípé àwọn kì í lọ sí ní ọ̀sùn súnà pé kán sun lọ́jọ́ kẹjọ àwọn ti fagilẹ́ntà àwọn tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ìyí táwọn ọmọ ń ṣe ni wípé ọjọ́ tẹ́ríwíà yẹn ọjọ́ kẹjọ oṣù Zùlhíjà yẹn tí ẹ kọ́ lọ sùn mùná láti prepare fún àràfà ní àárọ̀ Sunday ní àárọ̀ ọjọ́ kẹsàn-án àwọn wà gbéra pa láti Mẹ́kà wọ́n mọ̀ lọ sí Jabalinur ní àràfà gangan wọ́n máa tájẹ́ẹ̀tì àràfà láti lọ èèmọ̀ àti lọ dúró sí orí òkè àràfá ẹwà ìmọ̀kan ànábì sọ́lọ̀ àsọ́lá ànábì sì ṣe hádùn fún àràfá tẹ́ ẹ bá ti débẹ̀ kò sí ẹ̀ẹ́lẹ́ bó hádùn àràfá àràfá náà lẹ́ẹ̀tì tàwa yálà ó lọ sí orí òkè orí òkè tóńtó tí wọ́n mọ pílà wáìtì sí tẹmọ́ nínú fóònù yẹn ẹ ti mọ̀ tó ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n wà lọ hangi sórí àpáta ń bẹ̀ ibẹ̀ ni wọ́n jòkó sí. Si ẹni tó bá dúró síbẹ̀ àràfà ló wà ẹni tó dúró sílẹ̀ ẹlẹ̀ àràfà ló wà ẹni tó dúró sí àwọn mọ̀wákìfù arọ́fà àràfà ló wà ànábì sọlásọlá ní hajjatul wada ànábì ti fi hádùn sí ànábì ní àràfà àhùnà ànábì sọ báyìí sẹ́yìn àràfà nù síwájú òsì láràfà àwọn wà á sáré pé káwọn lọ sí pé káwọn lọ wáàyè ní ibẹ̀ láti lọ jókòó síbẹ̀ wọ́n àmọ́ sèré gbé ń àwọn gbogbo ní gbogbo àgbà wọ́n bẹ ní mùnà tí wọ́n sun mùnà ẹ̀yìn wá ń sáré pé ọjọ́ tẹ́ríyà láti mọ́kà ẹ wá ń sáré lọ sí àràfá wọ́n ta ló ràn yín nìyẹn ṣé ẹ fẹ́ gbọ́ ẹ̀sìn yé ju lọ ni bal ó mọ̀tẹ̀tìhú bábi dọ̀làlà bí ìbàtàn bá fẹ́ sílẹ̀kùn ànù onílé násàlásàlá àlàáfíà ṣùgbọ́n alhamdulillah ìgbà tí ìlà tí wọ́n fi gba iṣẹ́ yẹn nígbà ayé ìnlọ́lá nìyẹn o ìgbà tí iṣẹ́ kìtì tó wá sọ mi pé kí n tún try ẹ̀ kí n jẹ́ káwọn tó represent ẹ̀ fáwọn new board members mo tún wá fún mọ́tàn sáà nìyá wọ́n á pèsè fáwọn members tó jẹ́ board members ìgbà táwọn yẹn rí mùtà àwọn tó yún arẹ́gbẹ́ kó síbẹ̀ àwọn tó ní wáyù nípa súnmọ̀ nípa ẹ̀sìn wọ́n rí pé à iṣẹ́ yìí táwọn bá gbà táwọn bá fọ́nsọ̀ ẹ̀ tí gómìnà bá fọ́nsọ̀ ẹ̀ ó máa fún àwọn alálàájì ní prerequisite nípa pé kí ni nǹkan tó fẹ́ lọ ṣe lọ́hùn ó dẹ̀ máa fún wọn ní a kind of a ten wheel illumination pé ah ok a ti ní broad knowledge nípa theoretical aspect of nǹkan a fẹ́ lọ ta fẹ́ lọ ṣe tó tó bá dọ̀hún táwọn tí wọ́n kó wọn lọ tán sọ pé eléyìí ní kẹ́ ṣe eléyìí ló kàn eléyìí ló kàn pẹ̀lú kí wọ́n ti ní prerequisite knowledge kan tó kúrò lé kò ní fún àwọn tó fẹ́ kó wọn lọ náà ní igbó dídí láti san mo rò pé yẹn ló fà á táwọn fi rò pé ah, ẹ jẹ́ ká lo iṣẹ́ yìí wọ́n bá Mr. Governor sọ̀rọ̀ so Governor Arẹ́gbẹ́ṣọlá ó sponsor for the first year ó sponsor ó pè fáwọn pilgrims débi jọ́ tán ń sìn wọ́n lọ tán ṣe fairwell ó mú kẹsẹ̀tì yẹn dání báyìí ní cd yìí ẹ̀yin alálàájì ọ̀ṣun state government fún yín ní ọ̀fẹ́ ẹ lọ wò ẹ make sure pé ẹ wò dáadáa kẹ́ ẹ tó kúrò nílé yóò fún yín ní oore ọ̀fẹ́ láti mọ tẹ́ ẹ fẹ́ lọ ṣe tẹ́ bá dé mọ́kà àti mọ̀dínà wọ́n distribute ẹ̀ fún wọn free of charge but èmi ò sí fún wọn for free o èmi gbowó ni òṣùgbọ́n kì í sọ owó tó owó tásẹ́rẹ́ náà ni abẹ́lọ́hùn kí ọlọ́run kó fi àlùbáríkà sí tán bá ná one point five million tán fi ṣe àjì tó ẹ pé cd tí wọ́n wá tán gbà tán fi wo bí wọ́n ṣe ṣe àjì lọ́hùn gbogbo kọ́ọ̀sì rẹ̀ tó two naira àlùbáríkà àti ládàá tí mo máa rí lórí each pilgrims Ọ̀ṣun state over one thousand five hundred pilgrims ló ń lọ lọ́sùn nígbà náà so ládàá tí màá rí lórí individual wọn kàfáàní ìdàlì ládà yẹn ju kí wọ́n fún mi ní ten million naira lọ so kì í ṣe nǹkan pé profit oriented is not based on profit oriented ládà oriented ni kọ́nà kó gbà níjọsìn so ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà òní mo rí lórí iṣẹ́ yẹn òǹdó ṣe ti gbà pẹ̀lú pé ẹni tó jẹ́ chairman bọ́ọ̀dù gbà náà wọ́n jẹ́ bọ̀dá sí wa alájà anuf kọ́lọ̀ kó bá ṣe dára fún wọn wọ́n gbà wọ́n sponsor ẹ̀ wọ́n tún pin fún and pilgrims láti bẹ̀ mo connect Kwara Kwara náà gbà lọ́dún àkọ́kọ́ wọ́n gbà ọdún kejì wọ́n gbà ọdún kẹta tí mo tún present ẹ̀ wọ́n gbà pẹ̀lú wípé wọ́n sọ wípé àwọn gbọ́ pé ẹni tó níṣẹ́ yìí pé Ondo state ló ti wá ìlú tó ti ń jajá ẹ̀wọ̀rọ̀ sí ẹ̀sìn ẹ pé ìlú tán ti ń jajá a ti wá gbọ́ wípé ibi tán ti ń jajá àwọn náà fẹ́ mọ́ kọ́ ìlú àfáàlímì ní ẹ̀sìn pé àrárá ànígbà mo wá rẹkẹ mú ń retí kan pirate ẹ̀ kí wá di olówó burúkú kan pirate ẹ̀ tí wọ́n á sùn Kwara State government kí n sùn wọn torí pé gbogbo iṣẹ́ yẹn pátápátá èmi ní legal backup fún gbogbo iṣẹ́ yẹn pátápátá copyright gbogbo ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ nìkan bá pirate ẹ̀ mo lè ran lẹ́wọ̀n tàbí gbọ́dọ̀ san thirty million naira so ìkan méjèèjì <laughs> kó fẹ́ràn gbára tàbí gbọ́dọ̀ san thirty million naira so legal backup wà fún gbogbo iṣẹ́ yẹn pátápátá mo ń rẹkẹ kí wọ́n pirate iṣẹ́ yẹn but ah ọlọ́run yọ wọn wọn try látọdún náà wọn sì ṣe látìgbà náà torí kò kì í ṣe iṣẹ́ pé jẹ́ ń sáré wọlé kí n sáré jáde iṣẹ́ tí mo farabalẹ̀ ṣe dáadáa ni ìgbà tí mo ṣe tán mo tún gbé fún àǹfà mi kan tó bá mi kẹ̀kẹ̀ pé sẹ́yìn tí mo tú yìí ṣò ní bẹ́ẹ̀ nínú àwọn tí mo gbéṣẹ́ ẹ̀ fún tí wọ́n check iṣẹ́ yìí fọdíláṣí dr almarhum dr buwaib rahimahullah kọ́lọ̀n kí ó bá gbàbọ́ wọn wọ́n wà náà tí mo gbéṣẹ́ ẹ̀ fún tán check ẹ̀ iṣẹ́ ẹ̀ dọ́dọ̀ wọn látọ̀dọ̀ gọ́vnà ọ̀ṣun ibẹ̀ ní iṣẹ́ ìtìlọ́dọ̀ wọn gbà tí mo pèsè ẹ̀fọ́ ṣùṣe àwọn ni wọ́n sáyẹn pé ah iṣẹ́ yìí dáa pẹ̀lú ògùn náà á lò ọlọ́run kó bá sanwó lẹ́sùn lórí wọn sí láyé mọ́ lónìí à ń sọ tí báyẹ̀ pé wọ́n dà alágbòdà náà bá ti sọ náà ní kò sí tó bá ti sọ yìí náà láti sọ báyẹ̀ pé àwọn ni wọ́n ti sábà bí tí wọ́n fi táǹpà tán fi dànù à sọ náà báyìí kò sí nǹkan tó ṣẹlẹ̀ kọ́lọ́n kó jọ kó fi sínú mi àfa náà ti tiwọn náà so ìgbìyànjú tó pọ̀ àti òpò tó pọ̀ wáyé lórí iṣẹ́ náà bọ̀ fi ní háyà àdúgbò fọlọ̀ pé àwọn nasib minal hujjaj wal mu'tamirin tí ọlọ́run ọba kádàrá pé wọ́n sàǹfà níbẹ̀ wọ́n sàǹfà níbẹ̀ hatal an àwọn èèyàn sì ń sàǹfà nínú iṣẹ́ yẹn torí pé ní ìsìn ó ti di mọ̀ jáánán ní ìsìn bí yóò bá ní ìsìn dátà nìkan ní need láti rà tó bá ti ra dátà bá jọ sórí YouTube ó ti wà lórí YouTube mọ̀ jáánán free of charge kan táìpẹ̀ sórí Google ìlànà hajj mímọ́ ìlànà iṣẹ́ hajj by abu ayman alasali gbé sórí google google lọ sórí youtube ó wò ń bẹ̀ conveniently ó wò ń bẹ̀ conveniently one hour ten minutes or there about so nínú àwọn ìgbìyànjú eléyìí tí ọlọ́run ní kí èmi náà level ní hajj yóò kọjá wípé mo kà nínú ọ̀rọ̀ iṣẹ́ hajj ó kọjá pé mo kà nínú síra a rí àwọn àáfàá tí wọ́n sí hajj tí wọ́n fi kú tí wọ́n dẹ̀ kọ síra fíkìú nígbà tí wọ́n dé bábùl hajj a rí àpẹẹrẹ pé àìní practical wà fẹ́ ti yọ ó wà fẹ́ ti tàlí fún níná yà ẹ̀ a rí so ọ̀rọ̀ iṣẹ́ hajj kọjá wípé ẹn mo ti kéwú mo ké mi títí rárá o in tó ké gan <laughs> torí pé in ti ń bẹ́ẹ̀ nù tí à ní wípé tẹ́ ẹ bá parí tàwáfù tán ẹ bọ́ sẹ́gẹ̀ mọ̀kọ́mọ́ Ibrahim ẹbu zemzem tẹ mú ní ti mẹ́nu tí a nù bó dé bẹ́ẹ̀ ní ìsìnkú zemzem kankan ò sí ń bẹ̀ àbí àfà tó wà ń bẹ̀ zemzem kankan ò sí ń bẹ̀ kò sí lẹ́gẹ̀ mọ̀kọ́mọ́ Ibrahim kò sí ń bẹ̀ wọ́n gbà tó ní pé àwọn èèyàn ń fọ́ kọ́ọ̀pù mọ́ orí ara wọn torí ń bẹ́jẹ̀ pé èmi ni màá bù èmi ni màá bù far back below two thousand and two wọ́n ti rẹ́ ẹ kàn máa rí space yẹn pé mọ́ọ́dún zemzem ìyẹn gan ní ìsìn gbàtà lọ́múra gan kò síbẹ̀ mọ́ pé bí sáàkù báyìí lẹ́gẹ̀ẹ́ mọ̀ kọ́mọ́ Ibrahim ló wà báyìí wọ́n kàn sáàkù ẹ̀ pé mọ́ọ́dún zemzem ní ìsìn gan kò síbẹ̀ mọ́ wọ́n ti gbé pipe síbẹ̀ ó ti yé ó ti wá ní different exit nínú masjid ó ti ní different tap sí zemzem yẹn gbàgbẹ́ jáde táwọn yẹn ti ń bù tán ti ń mu. ṣùgbọ́n tí ń bẹ ẹnu tíra ni pé ẹgbẹ́ ẹ̀mọ̀ kọ́mọ́ Ibrahim ní Zemzem wà kò sí bẹ́ẹ̀ wọ́n á ṣe ètì máa lórí tó kànú tíra kó wá débẹ̀ kó wọ́n kíá ibi ni mo kà kọ́sọ́ pé <laughs> yàámi <laughs> gẹ́gẹ́rẹ́ la ṣíà nǹkan ti change kò rí bó ti ń wo mọ́ ó ti kúrò mbẹ̀ so gbogbo àwọn nǹkan ọ̀yẹn àwọn changes ló ń bá mọ́kà day in day out ọdún tí mo ṣáàjì 207 ẹnìkan àjọ tí àjì lọ́dún náà wọ́n ní àwọn first àjì 1982 first àjì wọn 1982 wọ́n ń sọ lọ́jọ́ náà lọ́hùn wípé à ibi kápákì ni lọ́dún náà lọ́hùn ibi lọ́dọ̀ kápákì ẹni sí báyìí kápá ti débẹ̀ bẹ́ẹ̀ ni because extension ó ń bá ibẹ̀ yẹn ní every year every time ní ìsìn báyìí ìgbà táà lọ sí múra third phase extension haram àwọn staff tí wọ́n gbà láti Bangladesh tí wọ́n ń tẹ́kì àìbẹ̀ wọ́n lé ní fourteen thousand newly employed àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò sí ń bẹ̀ o newly employed for the phase three of Haram extension ẹ̀ tì í báyìí wọ́n kọ́ sára jákẹ́ẹ̀tì wọn wọ́n kọ́ síbẹ̀ wọ́n kọ́ sẹ́yìn báyìí ẹ̀ tì í bẹ̀ o ti third extension of Haram project wọ́n kọ́ sára jákẹ́ẹ̀tì wọn báyìí ẹ̀ tì í wọn more than fourteen thousand staff ni wọ́n gbà láti Bangladesh àti China àti other countries from the world tó túnmọ̀ sí pé khidmatul haramain ìmọ̀ ṣe bọ̀ ìsìn Mẹ́kà àti Madina láti mọ́ ṣàmójútó ilé ọlọ́run ọba tó wà ń bẹ̀ is a big task for the government of Saudi Arabia ní ara reward them in abọ́dà ojúṣe tó lágbára tó dẹ̀ nípọn ni kọ́lọ̀ ọba àlékọ́lá kó bá san ìjọba Saudi kó bá san ní ẹ̀sán olóore pẹ̀lú ògọ́rọ̀ ọba fún àtàlá ibi náà ni a ti dá dúró tó bá di ìjòkó tó ń bọ̀ a tún máa tẹ̀síwájú a dúpẹ́ pé àsìkò tí kíka tírà yìí tó fọ́ọ̀lù sí ó bọ́ sí àsìkò táwọn yẹn ń gbẹ̀ngbẹ́ hajj ó ti ó bọ́ sí àsìkò táwọn yẹn ń gbẹ̀ngbẹ́ hajj abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala gbogbo tí a bá wí mẹ́ẹ̀kọ́ lọ́n kó jọ sínú mizan hasanati wa yamma la yanfa'u malun wala banun illa man ata Allah eléyìí tí awí náà kọ́lọ̀ bá nìkọ́lá kó fi sínú mizanu afanáìtẹ́ nìkọ̀ọ̀kan wa subhanaka alhamdulilayi shalala ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh